tẹ̀lé létí gbàròyé ni ẹni àṣírọ́ ni ah, ọdẹ àfìgbà tó o sì jẹ́ kí orin àwọn ọlọ́dẹ kó ṣẹmọ́ ńlá kí ọlọ́dẹ tó rè gbẹ́ tí ọ̀mẹ́rán bọ̀ lọ́jọ́ ńlá pa iṣẹ́ ọbẹ̀ olódùmarè púpọ̀ lójú rẹ wà ní àṣọ òtí ẹ̀ lè ṣe dáa ó lè ṣe jù bá nù náà lọ kàn tán ń bọ̀ bá sì dá ọ̀fẹ́ ká máa kó bẹ́rẹ́ fún ọ ká máa pé wọ nìkan ló láyé àtọ̀run ṣeé jẹ. gbogbo aráyé yàlájẹrà ọmọdé ìlú yàláfọwọ́rá àwọn àgbààgbà. ìyá tí ń ṣiṣẹ́ àròsìn tí à ń pè ní àdí o àdí tó bá lọ ayé ò gbọ́dọ̀ jẹ èkùrọ́ tí kì í ṣàròsìn rí òdí ló ṣe oògùn fún ìyá tí à ń pè ní àdí tó wo èṣù dàgbà kí èkùrọ́ tó máa lè máa ṣe àròsìn tí à ń pè ní àdí nílé ayé tí í ṣe orúkọ ìyá èṣù. Ni èṣù kò fi gbọ́dọ̀ jẹ́ àdí òòdò ní ọlọ́ni o àdí ni ìyá èṣù ń jẹ́ ẹ má fi àdí rò fọ́ pọ̀bálú ayé o nítorí pé ẹran òun ni kò ṣeé jẹ o. ọ̀dájú láyé ayé ti dúdú ọ̀tún fapá jánu ìmọ̀ràn ìkànnì tó sì ń gbà oṣó ìlú ń ṣoore ṣe bí àjẹ́ ìlú ń ṣoore ṣìkà ẹni bá dalẹ̀ adẹ́ran ilẹ̀ ẹni bá dalẹ̀ ilẹ̀ adẹ́ran ilẹ̀ yóò fẹ́ ní bora abẹ́rẹ́ òṣèré. sódò mo ti gbẹ̀yìn lójú ìyá mi sì rè bí ẹni pé wọn ò fẹ́ ròdòdó gbogbo mọ̀ pásíkò ńlá wa kò sí tómi ní gbogbo agbègbè afọdò yìí nìkan ó jáde tè kọ́ńtà kan ká mọ̀ relé. ìrora ò ní ọ̀ lójú wí fún ìbídùn ọ̀rẹ́ rẹ wípé ní ayé ní ayé rẹ ń gbúdọ̀ rí ńlẹ̀ wa mọ́ títí tí ó fi kú tí ó fi tẹ́rí gbà sọ ń gbúdọ̀ rí sàkání mi mọ́ o sóò ti gbọ́ dákun bá wí bẹ́ẹ̀ fún. sọ́ọ̀n gbọ́ bá wọn aránjú jẹ́ kan rẹ̀ olórí ibu rẹ̀ ọ̀bùn rẹ̀ tún dẹ́kọ̀ rẹ̀ kéré ó dáná mọ́ ọ lọ́lẹ̀ yín tọ́ bá tún rí mi lé yín kan fìkà rẹ̀ mí mu. àìwí bá wọn ó ṣe sùúrù ni èṣù ló fẹ́ kó sí yín láàrin. èṣù náà fojú sọ afẹnu sọ afi gbogbo ara sọ ó tiẹ̀ ṣe sí wọ̀nà bí mo wà kí ló dé ó gbórí àwọn àgbà ni wípé ọsàn tó bá rí gbajúmọ̀ tí ó bọ̀ ẹyí oko lásán ni ó fi mu ta ni ó rèé mi àlàbí adéyọ̀ tí ó lóhun ọ̀rọ̀kùnrin tó jẹ́ pé iwájú mi báyìí ọlá ni ẹ̀yìn mi báyìí owó gbogbo ẹsẹ̀ mi wúrò òun fàdákà ni. àbí àyìnà. gbàgbé gbẹnuri gbẹnuri burúkú ẹnu òfò ẹnu orí ìbú rẹ kò gbé sàn mọ́kànjú sẹ́mi o tẹ́lẹ̀ ra tó o lè bá sọ̀rọ̀ òun ni o tètè mọ́ bá sọ̀rọ̀ ìwọ rádaràda àbí kí náà porúkọ rẹ àlàbí ìwọ tó ń bá ti ẹlẹ́ran oníwo kan nípa ṣebí ti gbé ni olórí ibù rẹ ń gbọ́ mọ̀ kó fẹ́ fẹ́ bìnrin lábúlé ó gbọ́dọ̀ lọ́wọ́ àwọn sàwáwù rẹ àwọn tẹ́ ẹ jọ jẹ́ déédéé kó lọ kọ ní sọ́ni tẹ́lẹ̀dẹ́dẹ́ tí ni kó lórí ibù olùṣẹ́ lẹ́nu yọ. ó ti dà ẹsẹ nǹkan tí wọn ó jẹ òun ni ò jẹ ń bí wọ́n bá sọ bẹ́ẹ̀ tó lè ra mi mo jẹ́rìí tó lè ra mi ò lè sọ bẹ́ẹ̀ àbí tó lè ra. Ah, Alábí ọkọ kẹtẹ mi kí n bọ́ sáwàdà ní àtọ́ ìra náà ojú mi o ojú mi o ah, yé mo kú o. sọrí nǹkan wà lórí mi. já lọ n tó jẹ ló yọ. já ó dáa náà. Ah, mi òwò ah, ojú mi. Ah! ọlọ́run tèmi bá mi ah, ah, ojú mi o. bàbá o bàbá o. bàbá yìí àwọn ènìyàn. bá mi. Àlàbí adé ẹjọ. bá mi bá mi. Àlàbí adé ẹjọ. bá mi. tá ń ṣe ọ báyìí tó lera ní bá mi o tó lera ní o tó lera ló ṣe ọba yìí. bẹ́ẹ̀ ni bá mi. kí lè dàpọ̀ kí lè jọ ń fà. bá mi mo pàdé rẹ̀ ní mo bá sì ń bá ṣàwàdà kété rẹ̀ bá bó bá ṣètì ìjàbọ̀ bó ṣe gbégi bó ṣe nàmọ́ mi lójú nìyẹn. ló sojú rẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni ọmọ ògùn yẹmí ló ṣojú rẹ báyìí. bẹ́ẹ̀ni bá mi. bàbá lónìí sóògùn kàmọ fúnra rẹ ni tí ó jẹ́wọ́ ní ọmọ béèrè wọ́n jẹ wọn mọ̀ pé ná ni mímọ jí mo múra ogun kólekóle wèrè pé ní mímọ jí mo dájọ́ ọjà fúnra èmi wèrè pé tí ò níbi kan àgbá mú tí mo fi gbogbo ara gbọ́yàn. sonule máa wọlé bọ̀ mi bá mu ògo yẹmi o ọmọ mọ̀kan kíṣà ni yọ o ọmọ pé mi ni wèrèpè tí ò níbì kan àgbámú tí màá fi gbogbo ara jóyàn fàìfàì iná ni mí mo jí mo múra ogun kólekóle wèrèpè ni mí mo dí mo daṣọ ọjà bóra ìkòkò ní gbẹ̀yìn kó gbomi kó tún gba èmi mo wí bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ah, ah. kéèyàn ó sì dájú kó sì fún ọmọlàkejì rẹ̀ lójú báyìí ọ̀dà. èmi ti mọ̀ mo ti mọ̀ kò síjọ́ tí mo rán sẹ́nu ilé yìí bí ọba ti tí ọlọ́run bí ṣe rí inú nígbà wo ti pè ọ́ láàárọ̀ ìpè wá lòdò tó o ti fà pẹ́gánú tó ń bára rẹ̀ jà láì ṣèbí tó ń lọ tó ń bọ̀ bí ilẹ̀kẹ̀ dí àtinú mo pè mí tí ó yọrí sínú o ti fọ́ kété ojú rẹ̀ ti mọ́ sọ́yìí orí báwọn ìwọ ń tiẹ̀ àìná ṣé ẹ̀yin bára yín sọ̀rọ̀ ni àbí ẹ̀yin gbọ́ òdodo ọ̀rọ̀ lẹ́nu ara yín

òun ni inú ẹ̀bù òun la gunú ṣé ọmọ tó bá pọ̀ lọ́wọ́ ìyá ẹnìkan ní jíṣẹ́ èmi ọ̀tọ́rọ̀ ọmọ lọ́wọ́ ọ̀pẹ wọn tọrọ ẹ̀ lọ́wọ́ igi bóòlù sẹ́wọ́n ti sàkóyà mi. báwo ló sọ ọ ṣọ́ra kó o fi wọ́n lẹ̀ má jẹ́ ọmọ kan ó ṣe ọ léṣe tó rira ìní ń bọ ọlọ́run ìní ń bọ ọlọ́run kọfẹ́ ẹ̀ di tiẹ̀ ná ọ̀gbọ́n bólórin kan ti kọ́ ẹni ọfẹ́ di tiẹ̀ ná ọfẹ́ di tiẹ̀ ná ìdí rẹ ròdòròdò tó ń gbé rọjà.

òun bí pé kí ló ṣe lójú àbí ṣé wọ́n náà ṣe lójú rẹ̀ ọmọ yín ni ọmọ òsì ọmọ òfò àbí ìpàbẹ tí ó rìn sọnù lọ́wọ́ mọ̀mí lójú bá yí. Ah, ah, ah, wọ́n bẹ̀rẹ̀ fún mi wọ́n bá fa. nígbà ṣẹlẹ̀ ní kẹta ẹ̀sìn ọmọ tèmi òní ní kú ní fojú túbọ̀ ọmọ o ṣó ti yé ìtọ́sẹ̀lẹ̀ gan ni kẹsàn-án kí n sọ ọdọ ṣẹlẹ̀ sọdá akọmọ jáde lé kó gbójú méjì odidi ojú méjì kó gbé jáde lé kó bá gbé ojú kan àtààbọ̀ padà wá kó bá jẹ́ pé kínní láwọn ìgbẹ́kùn yín lọ fún ọmọ mi lójú ṣé a ní yọ ọmọ rẹ. yóò ní ṣe kó tó rí bẹ́ẹ̀ yóò ní ṣe kó tó rí bẹ́ẹ̀. ṣé tó ṣe ni àbí tó dé tẹ̀ ẹjọ́ lọ. ṣé ni mo ń tọ́ ṣe ń tó kó tó rí bẹ́ẹ̀ lọ́sọ̀dì ọ̀rọ̀ tọ́mọ tèmi ọmọ mi ẹ má ṣe pé fọmọ lọ́wọ́ tó bá ṣẹlẹ̀ ní ẹjẹ́ wọ́n wí ẹ má ṣe pé fọmọ lọ́wọ́. ìwọ sinmi kí ló ṣẹlẹ̀. ìyá mi kò rí báwọn o ó pàdé mi lọ́nà odò olóhùn ọ̀fẹ́ mi mo sì fún pé wọn ọ̀fẹ́ pé mo ti lólùfẹ́ tèmi mo ní ẹgbẹ́ ń bígbà àbájúmọ̀ sẹ́pọ̀ ó wá fọkẹ̀tì omi mi wọn á ní kí n mú kí kí n fi alẹ̀ mọ́lẹ̀ bá lójú ìyá mi. sẹ́gbọ́n ọmọ tí ó ní ìsọnù sẹ́gbọ́n. kàdí ìsọnù kí ló náà fọkẹ̀tì omi gbé gbogbo ẹnu ẹ sọ́hún gbé gbogbo ẹnu ẹ sọ́hún èpè dá lẹ́nu àgbàlagbà ẹni tó tó ọba sọ̀rọ̀ ní bọ́ sọ. tọ́bẹ̀lì ìbá sọ̀rọ̀. ibi wọ́n bẹ̀ mí lé bí èèbá ṣe pé wọ́n bàjẹ́. ọjà wèrè. ọjà wò ní jẹ́ ọjà wèrè. ọjà wò ní jẹ́. ọjà yìí gàràgàrà rẹ̀ ń pọ̀. ògùn ọ̀sẹ̀. ṣé mo yẹ tí tó tóbi hù bí mo tàn jẹ àbí. èmi lè á ẹ wá ẹ wá súnmọ́. ó pẹ́ kọ́mọ rẹ̀ ó tó fa lọ sí ọjọ́ ìpẹ́rẹ́ mi. ọmọ yóò lè sọnù. ọmọ wò ní kí ọmọ yóò lè sọnù. ọmọ yóò lè sọnù. ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ ní ilé. ẹ ìlú ọmọ ọmọ ìlú ọmọ yín mọ́. ọmọ yóò rọ kọkọ ní lẹ́kọ̀ọ́. ọmọ yóò rọ kọkọ ní lẹ́kọ̀ọ́. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ṣé ń gbọ́ Oṣù wo ná? Ó fẹ́ yàwó méjì ìfarẹ̀ lọ́rẹ̀ ìyá òkóbó sùn wo ná ó fẹ́yàwó méjì ìfarẹ̀mọ́ ẹ̀ ìyàwó òsùn òkóbó sùn lẹ́tà náà ó ràkúndé ó fẹ́jú kankan. èmi náà kọrin bú àbí ṣé èmi ni wọ́n kọrin bú mo ní wọn ò fẹ́ ọ ṣé tipa wà ń bẹ̀ ni ṣé tipa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ òrọ̀rùn kú ọ̀là parọ̀ òkú sí wọn ò fẹ́ ọ kó lọ rí wọkọ̀ tiẹ̀ síwájú. ṣé dandan náà fífẹ́ yàwó ni. dandan ni ó di dandan kó o fẹ́ mi ni. wo mi ọ̀fẹ́ ọ̀fẹ́ ọkọ̀ ọ̀fẹ́ ni bó ṣe ń wo ọ fẹ́rẹ̀ ẹtì ẹ̀dá kẹ́tù láti ní òfìfẹ́ ọ fẹ́ wọn ló sanwó orí ẹ̀. ẹran ẹran ẹ fi tipa ẹ fi mú wọlé mi gbà. wọn ló tiẹ̀ fẹ́ ó di dandan kó sanwó orí rẹ̀. ẹ ẹ ẹ fà wọlé mi tipa ń gbà. ẹ dúró ná ṣé dandan lèèyàn fi fẹ́ yàwó ni ṣé tipátipá lèèyàn fi fẹ́ yàwó ó lóun ò fẹ́ yín àbí dandan ni ẹ bọ́ bá wá kì yín mọ́lẹ̀ ní ìsìn tó lù yín bí ẹ ń lu bàrà wọ́n lọ ọmọ ẹ̀ tún ti dé wọ́n níbi tí í ṣe nù wọ́n mọ̀ sùn kíkiri wọ́n mọ̀ sùn kúkiri àdúgbò nsòńlé nso ó lé mọ̀ wulẹ̀ dán ló mọ̀. ṣé o jẹ́ lówó ni. n jẹ́ lówó náà òṣùpá kẹta náà ni tí mi ò tí ì fọn lówó ẹ ti káàdà àwọn tí a ń lọ nù. irú àwọn ò ní lọ sọ̀rọ̀ lọ́wọ́ àsọjáde ẹni ó níyàwó tó bí wọn bẹ nù wọn òṣùpá mẹ́jọ lọ bá jẹ wọn kí à ń tèmi báyìí gan kí lọ fẹ́. bàbá ẹ yá mi lówó kí n fún wa má yìí ti fún wa torí òdúrẹ́sì rò ni ẹ̀gẹ́ sábà bá ń gbẹ̀gẹ́ wọn tán káwọn máa lọ gidi ìbá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀jọ́ kan èyí ọ̀yọ́ ló tán ní ìsìn àwọn bùkátà kan rán dandan lọ́ mọ̀ gbọ́ lè máa lọ́ ọmọge àdúgbò kì í ṣe ọ̀dọ̀ ọmọ fẹ́ yẹ̀wò. mi ní ṣe bẹ́ẹ̀ bàbá mi ní ṣe bẹ́ẹ̀. ó ti ẹ̀dá bí mo ṣe bá yín ẹ dákun ẹkú kalẹ̀ bàbá ọkọ mi ẹ dákun torí ọlọ́run ẹjọ́ ọmọ adépèrè mo wá fi sùn yín o èmi àti súnkànmí ló oko àwa ń tòkó bọ̀ wọn wàá mọ̀ pé mi ń bọ̀ lẹ́yìn wọ́n wá jáde sí súnkànmí. wọ́n wá ní yóò kò bó fowó jóná kìí sì ṣe pé bóyá kínní ẹ wá wo ohun tí ń ta wọn láà o torí ọmọ àdùnní tọmọ mi ọ̀fẹ́ mọ́ torí ọmọ àdùnní tọmọ mi ọ̀fẹ́ mọ́ ní ta wọn láà o wọ́n wá wí pé. Eh, eh, kò rí tí òkòwò ṣe ọfẹ owó ìyá òkòwò fẹ́ yàwó méjì fàárẹ̀ mọ́ ọmọ rẹ̀ ọwọ́ òkòwò wa eh, ìyàwó sùn kankan ń gbà mọ́ ẹ mo fẹjọ́ ẹ̀yin mo wá sọ fún o mo fọlọ́ o o torí pé ẹ ti ní lẹ́yìn yìí mo ṣe wá sọ fún o. ẹ jẹ́ lọ rọ́ṣọ́gbò tó ẹ pè ó ti ka tó mi lẹ́nu ẹ bá a sàn tí dòótọ́ ọ̀rọ̀ kó náà fẹ́ ìyàwó ọjọ́ lọ́nu ilẹ̀ ń sún ilẹ̀ mọ́ ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá gbàgbé. ẹ̀dá nìkan kọ́ gbàgbé ìwọ gan gbàgbé ọba lọmọge wá fà fún Súnkànmí lọ ti gbọ́ lẹ́ o. èṣù láàánú ògiri òkò ọ̀bẹ ẹlẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ ẹlẹ́kún ògúnyẹmí ló rán mi iṣẹ́ o ó ní kí n fún ọ ní kùmọ̀ yìí ó ní ara ń yún un ká ọ bá ń fi họ ara mo wá ní ìwé èṣù láàlú òní gbàkùmọ̀ lásán ọ wá ní kí n fún ọ ládìí mo sì sọ wípé wọn èé jáde ó ní kò sí nǹkan tó ti bó ń bá fún ọ ládìí ó wá ní kí n fún ọ ládìí wá ṣẹlẹ̀ tètè báyìí kọ ọ lọ rè bógun yẹmí o kọ ọ lọ rè gba ẹ̀mí rẹ níbi tó bá wà kógun yẹmí ọmọ wípé ẹni ọba ní kí làá ṣe làá ṣe fún àbí ọ̀hún wá rèé o. tó agbájé ṣògùn agbájé ṣògùn agbájé ṣògùn ọlọ́ba odò adé oróko gbogbo ẹyẹ ló dá yọ tí wọ́n kọ gúnugún àtìṣín àtìkòrò wọ́n dáríjọ wọ́n kọ kọ̀ǹkọ̀ lódò ńjọ́ tó ní báṣubí ẹ̀tàn báyìí ní kọ́ káyé ọkọ̀ ògùnyẹmí lónìí o ṣìṣe ṣìṣe ní mẹ́wúrẹ́ tí fi ṣọkọ ìyá ẹ̀ ṣìṣeṣe ní bàbùtà tí fi báyà rẹ̀ lò pọ̀ kí ṣìṣe ṣìṣe kọ́ bá Ògúnyẹmí lónìí o gbogbo ibikíbi tó wà kan lọ́ba kọ́ ọba ń gbẹ̀mí ẹ̀ èyí tí mo wí lónìí yóò ṣe kò ní í ṣàìjẹ torí pé ti akẹṣẹ ní í ṣe láwùjọ òwú tìjí mèrè ní í ṣe láàrin àwọn ẹranko èyí tí mo wí lónìí báyìí wí ayé lówí kẹgbẹ ọrùn ọgbà ó di tó àbálá èṣù ayọ̀dà àbáwọn bí kún ló lóko bí tàkúté ni ẹnu rẹ̀ láwa o èmi mọ yára ògùn sì gbè mí inú wọn lẹ́ni ọ yára lògùn gbè ọwọ́ àmọ́ ọmọ tèmi ọmọ rẹ ọfọ lójú mo tún wá bẹ́ẹ̀ wá ní kíni ń ó ṣe èèyàn tó bá ní kí là ṣe là ṣe fún èmi mọ sọ bẹ́ẹ̀. lóògùn àgbà dúdú níjọba ńlẹ̀mọ̀ dúdú rẹ̀rẹ̀ níjọba ńlẹ̀mọ̀ rẹ̀rẹ̀ kò dúdú ọ̀rẹ̀rẹ̀ níjọba ńlẹ̀mọ̀ kẹfun kí dúdú lọ rẹ̀rẹ̀ lọ kí mọ́lẹ́ òde ìwọ́dà. òkìrì sunkún kẹ́rù ọ̀bẹ̀lẹ́kùn ẹlẹ́kùn sunkún làárọ̀ yẹn ṣe. àjẹyọ̀ ògidì olóró ni gbẹ̀mí rẹ wá. <laughs> irọ́ ni igbá ni wọ́n pa ẹnìkan yìí pàwo ó ṣèwọ̀ torí ẹ̀ mú ìmúrin tì lágbẹ̀dẹ àbàwọn ọ̀gbọ́dọ̀ bá nǹkan tì ó yá padà. Ah, lónìí wọn pọ. ó parọ́ rẹ̀ ó parọ́ rẹ̀ àgbérò àgbérò ni kú gbọ́wọ́ àgbétùnsìgìdì gbéra gẹ́gẹ́ lọ́lá gẹ́mọ́ gbọ́wọ́ ọjọ́ ó yá gbé dúró bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. àbàwọn ọ̀gbọ́dọ̀ bá nǹkan tì. owó ayé ọmọ gbọ́dọ̀ ká mi kápá ọmọdé máa kági ó ṣe apá ọ̀tá ò ní ká mi o bí mo ti bá láwùn gan-an ẹ̀rù bà mí mo gbọ̀n jìnnìjìnnì mo fẹ́ lè máa tó ara. bàbá tó lè rà hmm? ẹ dákun torí ẹ lọ mo fẹ́ bẹ́yìn lẹ́bẹ̀ẹ́ kan láyé láyé yín ní ayé ní ayé yín tẹ́ ẹ bá tún láàlá láàlá láì tẹ́ ẹ bá tún pèmí kalẹ̀ tẹ́ ẹ tún lọ fún mi gbàdúgbàdú gbowó àgbàdo lóyìn àti ẹrù obèmí ẹ̀yin ẹ̀rù àlátẹ̀ lámbà ẹ gbà mí ẹ̀yin lọlẹ ọkùnrin ẹgbẹ́ yìí kan yá a máa halẹ̀ mọ́ ọba ní èmi èmi o ọ̀rọ̀ òye èṣù sí ọ ó bá jẹ́ mi bá ní ṣọ̀gbọ́n ni màá sí ọ ìwọ ni lójú àlá mo jẹ́ kójú ayé gan bí ni ènìyàn níbí kan ní àmọ́ tó bẹ́ẹ̀ wọ ọkùnrin ẹgbẹ́ rẹ bí wọ́n ṣe lójú àlá ìwé ẹ̀mú ìbọn ẹ̀bọ́n dẹ̀ ló pera rẹ kó òyìnbó fún kẹ́mù kókù dànù ọba jẹ́ pé inú gbọ́dọ̀ bá wà ní ọba rí ìgalà ọmọ sakọ ọba ọmọ ẹranko ọmọ sakọ o sì bẹ̀rẹ̀ lọ́kùnrin ọkùnrin ẹgbẹ́ rẹ kan ọmọ àwọn ojú kankan ìwọ àkàlẹ̀ mọ́ ọmọ àwọn olójú. ọmọ sí o ẹ bọ́ lẹ́lẹ́ pé ra yín. ẹ mú ẹ kì mọ́lẹ̀ ẹranko bẹ́ẹ̀ mà kó rẹ̀ àjàyí náà ló pè ló pè ló ọ̀kan sára àjàyí èèmọ̀ ṣèyàn bẹ́ẹ̀ àmọ́ bó ti ń wò mí yèmí náà wòran ẹ wọn ní jùrù bébé jùrù bébé bẹ́ẹ̀kútẹ́ elédùn bébé ológin ni ó fẹ̀sọ̀ mú ẹ̀sọ̀ ni wọ́n má jà yìí ìwọ fèmí rẹ lẹ̀. ẹ̀yin bàbá tó rira lápò ara rẹ ló fèrè lọ yóò sí ẹ̀yin ò lápò ara rẹ ni sọrí àjà yìí rùn ní tiẹ̀ bí ọ n ò fojú ẹ̀ rí mọ bọ́ yọ ọmọ gbà ọ ajá yìí ọmọ gbà ọmọ gbà pọ̀ pàdé òbí kan tí jẹ́ ìyá tó rira. wo ń ọ̀ràn sájà yìí o ń ọ̀ràn ń ṣẹ́ o fèmí rẹ̀ lẹ́ o èmi lọ́sẹ̀ kò ṣẹ́ o fèmi rẹ̀ lẹ́ o. ìyẹn àpò ara tiẹ̀ lọ sọyún sí bàbá tó ra ọ sọyún sápò ara rẹ ọ sọ sápò ara tèmi tèmi tí n ó ṣe ibẹ̀ nù mí ó ọ̀tá sọmọ ẹni inú ẹni ní gbé ọjà ń tèmi ọ̀sán fún mi. ọjà kò bú ẹ bá ń wá omi. kò ní pẹ́ ẹ dákun. ẹ ẹgbẹ́ kí lè wá ń bè mí ní ìsìn. ẹ gbọ́ wa ẹ mọ̀ bọ́rọ̀ fẹ́ bí àdánwò ẹ náà lè máa ń pòwe pé ìdá sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó ẹ wá wo bọ́kùnrin ṣe ń fa tí ò bá lọ orí lè máa fọ. mo mọ̀ dáràn lọ́wọ́ yìí o ohun tẹ́ ẹ̀ sọ fún mi nísìnyí ni pé kó múra ní òru yìí kó múra mọ́ lo ìlú olówó kan bí lè ṣe sú yìí nítorí obìnrin kan èmi ò lọ́wọ́ sí i òyìn lè gbà o bẹ́ẹ̀ ni mo sọ. ẹ̀gbọ́n mi ẹ bọ̀ lẹ́sẹ̀ sọ̀rọ̀ báyìí ẹ dákun ẹ̀yin náà mọ̀ pé ó ti tó ṣùpá mẹ́ta tí mo ti rí torí ra gbẹ̀yìn ọkàn mi sì ń fa sọ́dọ̀ rẹ̀ nu kí n yọjú sí wẹ́rẹ́ kí n para ní ẹ dákun fọlọ́mẹ ẹ ti bá ń dọ́gbọ́n sí torí mo gbé bàbá àdìbò àwọn òun lóru ẹ bá ń dọ́gbọ́n sí bá ṣe ń ṣe òun kókó mẹ ẹ dákun ẹ mọ fọlọ́mẹ. ọjà o mi ò lè gbà kò lè ṣeé ṣe. ẹ̀gbọ́n mi ẹ gbà délẹ̀ délẹ̀. a ní ilé gbà. ẹ̀gbọ́n mi sẹ́tí bá lọ yọ́dún mi yọ àmọ́ ẹ rántí o ọ̀pọ̀lọ́ nígbà mi gbẹ̀rù ni o kémi náà gbọ̀ngbòjò ni o ẹ rántí o ẹ rántí pé mi náà mo ti ṣe fún irí o mo ti ṣe fún irí o níbo lọ ti ràn mí lọ́wọ́. ìrìn lọ́wọ́ ní òní. lọ́dọ̀ ta ni. ọmọkùnrin tó wá wá ní òní tí bá mi ta ní bèrè tí mo lé mi ni ṣe ṣe ẹ̀yin kọ́ ní bèrè mi. ta ni. baálẹ̀ wá wáyìn. ta ni jẹ baálẹ̀. kúrò àìsàn. ṣé baálẹ̀ lórúkọ rẹ̀. èmi ò máa rò. tí wọn ló fi joyè alẹ́ rẹ̀ ọmọ ọ̀dá o wo lórí ibú yìí. ẹ wo ìtẹ. ẹ kọ ẹgbẹ wẹ má bínú. wọn sọ bá àṣẹgbẹyìn orí ẹ ti burú ni wọn sọ bẹ́ẹ̀ àṣẹgbẹyìn ṣe èmi mo pè malẹ ni bí wọn ló sọ àṣemọ́sẹ̀ lókè ìwòlè ni wọn ṣe ń pè malẹ. ọ̀dà mo ti gbọ́ ṣùgbọ́n ìkìlọ̀ fún o kọ́mọ̀ pẹ́ o tí ẹ mọ̀ pé wọ́n ní ìjàkùmọ̀ eréde ọ̀sán ẹni abíire èrìndì òru tọ́ba ti rẹ̀ ń tọ́ fẹ́ rí kó tètè mọ́ padà lálẹ́ yìí o tí ẹ gbọ́ mi. ọwọ́ olùwà tó wọ dá o ọ̀rọ̀ kọ́ra wà lẹ́nu ẹ̀. ṣé ṣé ọ̀rọ̀ kọ́ra wà lẹ́nu ẹ̀ ara rẹ ò yá ò bá jẹ́ ọ̀rẹ́. àtàwọn ilé ẹgbẹ́ wa ẹ ṣeun ó sọ kú sọ ẹgbẹ́dọ́gbọ́n sí o ẹgbẹ́dọ́gbọ́n sí o wọ́n ní ẹgbẹ́dọ́gbọ́n sí. orin òṣìlẹ̀ ẹsẹ̀ ń ra nítorí òde. wá ilé. Sókàmí. Bá mi, ọmọ fẹ́ rẹ̀ díẹ̀. Kí ló mú? Ó lótùtù mú òun. Bẹ́ẹ̀ sì máa gbó. Ó mu àgbo ṣùgbọ́n ó ṣà ń pariwo ibà yìí ń dùn láàmú. Ibà tí ń ṣe yìí kò tiẹ̀ wá. Ẹ yẹ yẹ jí mi wá lọ màgbọ́. Ah, bàbá mi mú mò jí o. Ah, ara rẹ̀ òun jágbọ̀n ẹ wò ó ẹ mú yóò kúkú lálàáfíà bí lè bá mu yóò mu àgbo wí bàbá mi mú sí ìyọnu bàbá jíǹsì kò ní lè sùn mọ́. tí ló ti yí sọmọ rí yìí ooru ń kọ́ báyìí. ó ní tí mú oògùn ẹ fi sùn kókó ní síbà. ìwọ náà yí sọmọ náà. lè rán rìn o lókolóko lágbàdo tó mọ tiẹ̀ náà mo tò yín sí yìí o àbí. kò ní sí làbúgbó. ilẹ̀ bá ti mọ́ wáyé báyìí kó yà lọ màgbó. yóò mú o. Ah. ǹlẹ́ o. ẹ ṣeun bàbá yín. àjàbí òbí. ẹ pè fún wa. àṣàlí o. ẹ jẹ́ ìbára mọ̀ báyìí. ẹ sì bàbá. ẹ káre o. àṣàlí o. ẹ ṣeun. wá sí jẹun àbó wa ní nísìn. àyà ọ̀rọ̀ oúnjẹ rẹ̀ lẹ́yìn ọ̀hún ti ẹ̀dúgbà kú orí mi náà ọlọ́run ló ní orí ọ̀la rẹ̀ ẹ̀gbọ́n mi ò fẹ́ wá mọ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ kọ́dà àwọn ọ̀rẹ́ mi náà bá bẹ̀bẹ̀ ó yá jọ wá ní àwọn náà kàn tó ni nígbà tí àwọn ẹbí wọn wà ah wọn nílẹ̀ sùn ní wọn bẹ̀ tì jẹ́fẹ̀ pé wọn ò ní fojú kan yà mí sí rí ọ ọkàn mi balẹ̀. ọkàn mi náà balẹ̀ sálàáfíà sá lọ wà. ẹ kú ilé o. kásùn kàn mí ǹjẹ́ ọmọ ọlá yọ̀dà fún ọ ojú ò ní tí ọ. ẹ bàbá wa ń kọ́. gbogbo àwọn àlejò ẹ ti yóò jẹun ni. mo ti ń bẹ látàárọ̀ lóhùn ọ̀jẹ̀. kí lè irú ọbẹ̀ wo lè ọbẹ̀ ọbẹ̀ tí ń bẹ́lẹ̀ náà mọ́ afúnfúnni ń jẹ. ìyá rẹ ti lọ sóde tó fẹ́ lọ. wọ́n rò di ẹgbẹ́jọ dáwọn lódọ̀dà kan tó dé. lọ́wọ́ àfẹ́ iṣẹ́ àlejò a ò ní tìjú ìwọ odidi ọmọ ọdẹ èèyàn wá sílé ọdẹ tí ó fi jẹun rè wo oúnjẹ rẹ lẹ. Ah, bàbá ẹ má ṣe ìyọnu èmi náà ní pẹ́ padà kí nǹkan fojú kan ní mo sì ṣe eré inú mi ti dùn oúnjẹ yẹ ọ wà lé ọdẹ ò ní jẹran ọmọ pé ọmọ ọlọ́dẹ ní jorí ẹran ẹran tó sì fi panu dábàá yín èmi ò fún ọ kí là ń wí yìí yóò mo ti rí ọ kẹ́yìn ee mọ o. pé mo kàn bí ọ̀nà bí rẹ̀ ọ̀gbà yà ó èyí náà ń bọ̀ bá fi fèyí panu ọ́ dábàá. Eh, ọwọ agbọ má jìnnà sí mi mo fẹ́ mọ̀ rí ọmọ gbogbo sọ̀rọ̀ yìí pé mo ní ju aláyè lọ ìwọ náà ló sì jẹ bọ́n bá jẹ táyé ìwọ ó jẹ kẹ́yìndé fún mi a jẹ pé mo bí ìbejì nu bí wọ́n bá sì jẹ kẹ́yìndé òun ó jẹ táyé ẹ̀yìn ẹ̀yìn òkúrú. o, ilẹ̀ sùn o, kárẹ̀ o dá o ìrànlá ẹ̀wọ́ mọ̀ mi tó ń tó fi ṣàlejò kí èyí náà dára yìí. báyìí mọ̀ bí wọ́n báyìí mọ̀ àti ìrànjọ́ mi yọ̀ lé o. kì í ṣe bẹ́ẹ̀ arí ìkẹ́lú ní ìsìn lódò lọ́wẹ̀ àbí mo para ah, ó lè sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ni ìyá wa ẹ wo àwọn ọmọ abẹ́lẹ́rọ̀ wọn mọ́ ń dáàyàn lọ́nà nígbà míì wọ́n lè fẹ́ gba kété lórí mi ìgbà míì wọ́n fà mí lásọ ẹ wo ìgbà míì gan tí èèyàn bá ń wẹ̀ wọ́n àmọ́ yọjú wòyàn màmá wọn afaṣọ bù báyìí màmá wọn faṣọ bù báyìí nígbà kan tiẹ̀ wà àwọn àkànmú àtòjò wọ́n bá lu wọn egun apá wọn báyìí ó dá. tòótọ́ ni ìyá mi wọ́n dá bẹ́ẹ̀ ni. ẹ káre àríjàgbà jàfójò wòmí níjọ́ ọmọ kékeré bá kú ikú tọ́ bá dajẹ́ tọ́ bá pẹran tọ́ bá dajẹ́ níjọ́ bá pààrọ̀ wòmí má gbé wánú ilé mi o. ẹ ọtí ẹ lọ́dọ̀ kankan lọ. ṣé bí òní máa yọjú wọnyí bí ṣe ń gbé jìjìjì táyì sọ ọmọ lórí tí mo ní àárẹ̀ tàbí ń gbọ́dọ̀ láàárọ̀ ìpamọ́ bèrè. ilé alápò. ọ̀kàrẹ̀ o kúkú mọ ọ̀rọ̀ pa. bá mi ń parọ́. láyé parọ́ bí fún ìyá rẹ lọ jájẹ ìyá rẹ ní ìparọ́ wàá lọ ilé alápò ní ìsìn àti ilé ọlọ́run àti ilé oníbọn onímọ̀ ní kò tẹ̀lé ọkẹjọ mọ́ bọ̀ alẹ́ ní ìsìn ní ìsìn kọ́ ìtọ́jú ọ̀pọ̀dọ̀ gbẹ. wọ́n ní ẹ síra lọ ọmọ tọjọ yóò tọjọ bàbá rẹ̀ ẹ lọ rèé pè wá tí ọjọ yá ẹ lọ rèé pè wá ọ̀dà ọ̀dà yìnyín pé ọ̀dà. kọ̀tán owó mìíràn kò lè sì fi kò lè lè sí ebi àti ẹ̀rìnbóbìnrin ọba lọ́jà tí ò ní ní yóò wí fọkàn bí ti rí náà nù nígbà ọmọge bá bẹ̀rẹ̀ sí í gún oge rẹ̀ náà ó tún ta gbogbo ọlọ́mọge gún inú ẹ̀ gbó bóyá kò mọ̀ pé tí ó léwu lẹ́ẹ̀dẹ̀ bàbá òun náà ni ọmọ lọ látàná tí èbá ṣèfẹ́ tí mo ní sí ṣé mi ó wẹ̀yìn ẹ̀ wò bàbá ọ̀fọ́ lẹ́rán òun fèsì. síbẹ̀ náà bàbá tó rira ẹ pìlẹ̀ ní sùúrù náà ni sọ ti yé yín tó bá jẹ́ pé ẹni tá a mọ̀ rí tàbí ọkàn dédé ní ìnira nù lọ́bàá a lè sọ̀rọ̀. ṣé bọ́kàn tó fẹ́ fẹ́ kó mú wá fi hàn án tẹ́lẹ̀ lọ́tẹ̀lẹ̀ nígbà tí ò sì ní irú ẹ̀ ibi ń tọ́ bá dé ń tó dúró rẹ̀ tẹ ìwà wọ́wọ́ tó mọ̀ pé òun ó san òun òun ò ní wálé tí ò fi sọ lánàá tó fi sọ pọ́ bíi pé òun fẹ́ sìn lọ́nà tí ò padà mọ́ látànà ebi ń gbà bá dé yọ sọ. èyí tó wù yìí ní ìsìn tó bá jẹ́ pọ́ mọ̀ kó fẹ́ mọ́bìnrin òun ọ̀dọ̀ kọ́ gbọ́dọ̀ wàá tọrọ ẹ̀ kó mú ọ̀dọ̀ ká kúkú mọ̀ pé kò sí lọ́dọ̀ wa. bàbá mi ẹ̀ ń lẹ́ o ìyá wa àná mi àná mi ẹ̀ ń lẹ́ o ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ẹ̀ ẹ̀ ẹjọ́ ń bọ̀ ní òun dà wọ́n wọlé àní bá wí kò sí wí fún nǹkan tó yọ ọkàn ṣẹlẹ̀ ni pé bí ó ṣe lọ àga kan wà ní ó ṣe lọ lánàá tí ọ̀dà gbére tọ́lọ́ bá nìkan lọ́kàn lè ló fún bàbá náà sì. ọkọ wí fún yín ni pé bá pé ẹ ti ṣetán àti ẹ wá tọrọ ẹ kò ọgbà lọwọ yín táwọn ẹbí ẹ ẹ máa mú nǹkan yín tó rẹra báà mi ló ràn mí wá yìí látànà sùkàn mi ti kúrò nílé ó sì dágbére pé mi lòun ń bọ̀ àbí. sùkàn mi ilé òní ń jẹ sùkàn mi. sùkàn mi ọkọ tó rẹra tọ́wá ìlànà tí wọ́n jọ síra wọn lọ́nà lọ. ní mo mọ mọ pé òun jẹ sí bóyá sùkàn mi mi ìrìn tó ń wí ni sùkàn mi ò padà sí. àárín látànà kí ṣe pé wọ́n jọ wà tó rẹra lásán lọ yìí síbo ìsúkànmí ọyìn ọ̀hún lọ́wọ́ yìí lánàá títọ́ rẹ lásìkò lánàá lòun lòun bọ̀ tọ́mọ̀ pé yóò sì yọ padà láàrin látà ńlá sọ lọ́wọ́ tó fi wọlé wọn náà mi. ẹ ìyá yín ló dágbére pé òun ń gbà wọ orí àṣírí tó rẹra lọ́jọ́ wà àbí. ẹ dákun sí sẹ́yìn ní lélẹ́ yìí. ìjẹta àná. tó rẹra tó lọ àná àlàsàn kankan àlàsàn tó kàn lọ́wọ́ yìí lánàá. àṣekọ̀dá kéèyàn wo gbẹ̀gbẹ́ rán bí èèyàn bá wo gbẹ̀gbẹ́ ràn yọ́mọ̀ gbọ́rùn yípo wọ́n ní àṣà ọ̀gbọ̀dọ̀ wọlé kó gbẹ́yẹlé àṣekẹ́yẹlé náà má jẹ́ gbangba òde ni èèyàn tó bá tó aago yóò gbóhùn aago ẹni bá fẹ́ tọ́ mi kó fọ̀pá kàn mí kó ń tọ̀hún ó gbóhùn aago ó fura. ó yé mi mọ́ ń tẹ̀ ń wí ìwọ àmọ̀ pé sí àjàyí lọ jẹun ó wọ́n gbàgbé òfura sọ̀rọ̀ rẹ̀ àjàyí ògidì olú. mo ṣẹ̀ṣẹ̀ rántí ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni o. ẹ rí sókànmí ẹ rí tó rira. ẹ ta ni jájà yé jẹ́ àmọ́ olóòdo rẹ̀. bàbá tó rira kí ni yóò wá ṣẹlẹ̀ ní ìsìn. tí ó ṣẹlẹ̀ mo sọ fún ọ wo àná mi wàá máa rà bá wí fún bàbá wípé títí ìrọ̀lẹ́ èso kàn mí ọkàn ìlà ìwọ wí bẹ́ẹ̀ fún wọn. ọjà ẹ ṣàmójú pẹ́ kó o sì fọkàn ara rẹ balẹ̀. kí ni tí ó ṣe lè máa yọ ọmọ mi ń kọ́. ọmọ àti àbá yìí ní kí láà fi mọ̀ mí lọ́kàn bí èèyàn bá jagun kan tí ọba jà mí ìmọ̀ àṣẹ ní kíni rí tó bá jẹ́ pé ogun tí wọ́n jà kẹ́yìn rèé. ó yẹ ọmọkùn ẹ̀yin ẹni bí ẹni ìyá yìí ibi dẹ́kun sílẹ̀ dé yìí ó yẹ ọmọkùn ẹmọkùn. ẹ dákun ṣàánú wa. ẹ dákun ẹ ṣàánú wa kò sí nǹkan kan nínú odò tẹni ọmọkùn ẹ dákun. sẹ́yìn lẹ sọ fún mi pé kò sí nǹkan kan nù rẹ̀ àbẹ́mi yín sọ fún yín pé kò sí nǹkan kan nù rẹ̀ ọ̀lẹ ni yín ọ̀yin ọ̀lẹ wọ̀nwọ̀n ó yẹ ọmọkùn ó yẹ ọmọkùn. yẹ yẹ yẹ yẹ. gun ó yẹ mọ gun ẹ mọ gun ẹ̀yin ọlẹ́wọ̀n wọ̀nyí ó yẹ mọ gun. mo ṣe yọ orí náà nù ìwọ ọmọ wa rí kọ́mọ́ bá sí náà mo ṣe wá bọ̀ o ẹjọ́ olóòtú rẹ̀ mo sì wá fi sùn ọ́ ìyún bàbá Yéwándé toró tún ti bẹ̀rẹ̀ ní ìsìn tí ń fa wàhálà ó ní tí Yéwándé ọ̀bà rí Súnkànmí ó ní ọ̀gbọ́dọ̀ wọlé ni mo ní wá fi tú ọ létí mo sì mọ̀ pé wọ́n ní mọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu. mo sì wá ìrìn kan. Ah, ìyá mi ẹ dákun tèmi ni ẹrù bàbá torí epo jẹ iṣu àtòrí iṣu jẹ pé ṣáádùn mi. ti ẹ̀ gbọ́ mi sórí bẹ́ẹ̀gùn bá gún ni lẹ́sẹ̀ tó sì tún gún ni lọ́wọ́ sọ àwọn pé ń dórí ìhùn bọ̀ nù. ó dáa náà jẹ́ àná. ìtọ́ bá wí ẹ wàá sọ fẹ́mi ní ìní torí kí n tó fa wàhálà ni mo ṣe wàá sọ fún ọ ẹ wàá bẹ́mi ní ìní. ọ̀rẹ́ ìkọjú yín rí ló ṣe wá bá mi pé kí n bóun bẹ̀rẹ̀ ẹ dákun ẹ mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsùn ọmọ burúkú ò yá lùpa ẹ dákun bàbá. ìyá amadé yìí mọ̀ gbọ́n ó sì lọ wárù rẹ kàn pé ọmọ abẹ́ mi ìyá rẹ̀ ò lẹ́nu ọ̀rọ̀ wájú tèmi mọ̀ ní ẹ̀kọ́ máa gbọ́ kírú ilé kọ́ máa purọ́ fún mi tètè máa kẹnu bọ́lẹ̀ máa purọ́ fún mi yìí mi bàbá ẹ ọ wà á lọ àárín ìjà o wọ́n lé àwọn bàbá bàbá abẹ́ ọlọ́ọ̀lọ́ yàn kan òfìsè bàbá èmi yìí ṣe bàbá rẹ o. bá mi kò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà kúkú mọ̀ pé mi ò ṣe ọmọ bẹ́ẹ̀ àmọ́ gbogbo ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ ń lè yìí súnkọ̀ mi ló dá lẹ̀. ẹ ẹgbẹ́ kílẹ̀ wá ń bẹ̀ mí ní ìsìn. ẹ gbọ́ wa ẹ mọ̀ bọ́rọ̀ fẹ́ bí àdánwò yìí ẹ náà lè máa ń pòwe pé ìdá bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó ẹ wá wo bọ́kànrin ṣe ń fa tí ò bá lọ orí lè máa fọ. mo mọ̀ dáràn lọ́wọ́ yín o ohun tẹ́ ẹ̀ ń sọ fún mi nísìnyí ni pé múra ní òru yìí kó múra mọ́ lo ìlú olówó kan bí lè ṣe sú yìí nítorí obìnrin kan èmi ò lọ́wọ́ sí i òyìn lè gbà o bẹ́ẹ̀ ni mo sọ. ẹ̀gbọ́n mi ẹ bó lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ dákun ẹ̀yin náà mọ̀ pé ó ti tó ṣùpá mẹ́ta tí mo ti rí torí ara gbẹ̀yìn ọkàn mi sì ń fa sọ́dọ̀ rẹ̀ nù kí n yọjú sí wéré kí n padà ní ẹ dákun ọpọlọmọ ẹ ti bá ń dọ́gbọ́n sí torí mo gbé abáwálé bá wò ń dòrò ẹ bá ń dọ́gbọ́n sí bá ṣe ń ṣe òkókó ẹ ọ̀dà o èmi ò lè gbà kò lè ṣeé ṣe. ẹ̀gbọ́n mi ẹ gbà délẹ̀délẹ̀ ẹ gbà. a ní ilé gbà. ẹ̀gbọ́n mi sẹ́ni tí n bá lọ yóò dùn mí gan o àmọ́ ẹ rántí o ọ̀pọ̀lọ́ nígbà mi gbẹ̀rù ni o kémi náà gbọ̀n gbòjò ni o. ẹ̀gbà ọ̀rọ̀ nù. ọ̀dà ń gbọ̀rọ̀ wá rí báwọn ìwọ yìí ṣe é pè mí báà mi bọ́rọ̀ ṣe rí ni ò báyìí kàṣà báyìí káwọ́ ni ọ̀ sọ nǹkan kan àmọ́ síbẹ̀ ẹlùlù lọ́rọ̀ tèmi o elulu ní kàkà mọ́ dọ̀bẹ̀ tápá ní òrùn ọbẹ̀ ọ̀tàn èmi ọmọ tèmi o a sọ̀rọ̀ sí ẹ sọ̀rọ̀ ọ̀daràn ń o. bàbá ó dáa báwọn ẹ yà fọ̀rọ̀ ọkàn nìkéni tó torí ó tó rè é kùn gbẹ tó ní kí ló dé tó ní ibi tó bọ́ sí ni ò àmọ́ bó ṣe wù ẹsẹ̀ lóògùn ẹ̀. láyé ẹjọ́ mọ̀ lẹ́yìn láyé tá a wà yìí tó gbogbo ara báyìí lóògùn. Ah. ọ̀rẹ́ èyí ọ̀rẹ́ ah. ẹ̀ ǹlẹ́ ń bọ̀ alẹ́ ń lọ. níbo ni wọ́n náà ti bọ̀. mo lọ wò kejì mi lẹ́kùn mo wá ń padà ní àmọ́ bó lè ń lọ tẹ́ ẹ wá dẹrù báyìí ẹ̀ ń lọ fọṣọ lódò ni. fọṣọ síbí wọn náà mọ ogun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Súnkànmí pé mi mo ṣépè fún Súnkànmí tó fi wọgbó lọ o sì ń ṣe bí ẹni tó mọ kankan. wọ́n sì lójú tọ̀rẹ́ mi ojú òtì mi dájúdájú ó ń tàn náà kò ní tìjú ni tábà yẹn ní ká fẹsẹ̀ fẹ́ o. amóyè ò wá tó pé ká ẹ kú olù. ó tó ó tiẹ̀ dá a báyìí ẹ fẹ́ mọ ọ̀sà lọ ṣé ẹ rántí pé bá a bá pèrè ajá á porí ìṣàsùn á sì tún porí ìkùmọ̀ tá a fi lù ú bẹ́ẹ̀ yín bá tiẹ̀ fẹ́ sá lọ ṣé ẹ mọ̀ pa yóò gbàgbé pé ẹ̀yin lè ṣépè fún Súnkànmí tó fi wọnú igbó lọ ẹ tiẹ̀ gbọ́ náà sí tipátipá ni wọ́n fi í fọ́kùn ìní ṣebí ìrírí tá a rí tá a gbọ́ ni pé ọkùnrin ni mo ń lóbìnrin ká àmọ́ tí yóò rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ̀ ń lọ́kùnrin ká à ó tiẹ̀ wá bẹ́ẹ̀ báyìí o àlọ́ rámúrámú ẹnìkan ìrábọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ àwọn ni. ẹ mọ̀ ṣe pé. tí ò sí lára tí yín wá ń ka yín lára wọnú ilé yín gbogbo ká fún yín láyé. ọ̀rẹ́ mi èyí ga o. kò fánlẹ̀ ìfáǹsẹ. ìfáǹsẹ bí àlá o tó o ti rí tó o ti rí. tó o ní wọn ó jókòó tó o ní wọn ó jókòó ọ̀rọ̀ jókòó lélẹ́yìí. èwo wa ń tèmi tó wá tiẹ̀ ní mo bá tèmi lọ bí mo ń lọ. àtàbí mo ní kó o bá bọ̀ yìí kó o tó o dábìí àbí. n ò lè gbé nǹkan kan bẹ̀rẹ̀ kó gbé kó so. mi wọn ò lè gbé ẹ sì máa fàgbà yín fi rẹ́ jẹ wọn ò lè gbé kankan o. ẹ mm. ẹ̀gbọ́n mi ẹ fi ń dà ẹ̀gbọ́n mi ẹwọ ẹsẹ mi tẹ ẹ kí ló dé kí ló dé kí ló sì fọ tó bẹ. mo ní kó bẹ̀rẹ̀ kó gbàgbọ́ kó mọ̀ tó ní ọ̀dá mi lónìí. bọ́bá tẹ̀lé ọgbàgbọ́n ọ̀hún ṣé orí ní ògbé ni àbọ̀wọ́ ọ̀wà lé. gbogbo ń kí n tí wọ́n bá rí kó e gbé ọ̀yà rè gbé àgbọ̀n. mo lè rè gbàgbọ́n. bá mi wọn ò lè gbé kúrò ẹgbẹ́ àgbà. báwo ni òun ọ̀lẹ̀ gbà fún ọgbọ́n kọjá báwo ni òun ọ̀lẹ̀ o ò lè gbé àgbà. sẹ́mi mo bí ọmọ yìí ah, ẹbí ẹ̀kọ́ torí ẹ bú kú olórí lùlù tí wọ́n máa ń pàdé rẹ̀ ń gànà torí ọmú àyà tó ọmú bu gbére tó gbé àyà o torí ẹ ni mo ṣe ń bọ́ sọ̀rọ̀ ọgbà mi ẹ ọyà gbé àgbà yìí mo ní kó gbé. ọmọ tí ọba gbó kí ló bìbọn ṣe. wọn padà nù ní ẹbí mi mo bí kó fún gbàyàjà rẹ gbàjú kọ́ wá sẹ́ńtà kí ẹ pàdánù kọ́ dẹjọ́ sọ́ńtọ̀ lọ́rùn èmi mo bí nǹkan mi kó kó kó. bí ọ̀gá payọ̀ dẹjọ́ èmi èmi wọ́n yìí mọ̀ wọn. a máa wọ̀ gbọ́dọ̀ lọ. ọba payọ̀ dẹjọ́. a máa wọ̀ gbọ́dọ̀ lọ. wọ́n láì fi ẹ̀. ìsòlè lọ. ńlọ́bọ̀ jà o. ìsòlè lé yìí o. lé o. má

dúró igi gbà igi gbà igi ló bá dúró igi gbà igi ló bá dẹ̀rẹ̀ igi gbà igi ló bá dúró igi gbà igi ló bá dẹ̀rẹ̀ igi gbà igi ló bá dúró igi gbà igi. ibi erin méjì bá ń jà orí fò bẹ̀rù yóò forí fò dáàbòbò ẹ̀ ti ń bọ̀ àti pé ìtàlẹ̀ ń wá gan ẹ ẹ abẹ ṣeun àtìlú mọ́rin àjìlá ti mọ̀ a sì wá rí bàbá kan tí ẹ ń pè ní òkìdí olú onígàgàjù àbí bẹ́ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni. kápẹ́ àwọn ọmọ tó bá ń rí náà ní èdè tí wọ́n kó kú mọ̀ jẹ́ kókó ń bó kò ní dogun. ẹ ẹ wo bó bá lè dogun kó dogun yóò bá jíjà kó jíjà gbogbo ohun tó bá dà á wà lé fún bàbá wọn lágbàlagbà tí yóò bá tijú láti gẹ̀ẹ́sì ń kẹ́sẹ́ ni ẹni tí ò ní kọ̀ láti gbẹ́ gbàdàgbà náà. bẹ́ẹ̀ ó dúró igi. gbà igi. gbà igi. gbà igi. ní dúró igi. gbà igi. tó bẹ̀rẹ̀ igi. gbà igi. tó dúró igi. gbà igi. tó bẹ̀rẹ̀ igi gbà igi. tó bá dúró igi. gbà igi. tó bá bẹ̀rẹ̀ igi. gbà igi. tó bá dúró igi. gbà igi. tó bá bẹ̀rẹ̀ igi. gbà igi. tó bá dúró igi. gbà igi. tó bá bẹ̀rẹ̀ igi. gbà igi. tó bá dúró igi. gbà igi. tó bá bẹ̀rẹ̀ ẹja gbà igi. ẹja wo tó kí lẹ fẹ́ pé ta lẹ. ìwọ Àjàyí ni o ti ń ṣe tipẹ́ ìkànnì ọ́ ẹ̀rú gbọ̀ngàn rẹ tó ń kásálà tó ń kóbì ìjọba ti ṣe tá àti kájú ẹ̀yìn ìjọba náà ni ó fàyà gẹ́gẹ́rẹ́ wọ́ máa ní. ẹ wò mí ẹnìkan kì í gbaṣọ lára obìnrin ká tún máa wojú ẹ̀ mọ́ ẹ jẹ́ àṣìṣe wọn bọ́sẹ̀ ṣe é sojú. ẹ dákun o wọn ní bójú bá farabalẹ̀ a máa rí mu ẹni tí yóò sì jẹ gbì kì í kú gbì èmi kájà yìí ẹ jẹ́ wọlé ń pe bàbá fún yín. sábàlá yìí kọ́ lájà yìí. ìwọ ló kó pàjáyọ̀ bọ́ta. pẹ̀lẹ́ ẹ dákun o ojú yín ṣe àjòjì sí mi ọmọ bẹ́ẹ̀ ṣe jẹ́ láti bó. ẹ wò ó bàbá. ìròyìn ti kàn wá lánàá wa lọ́hùn wọn wọ́n ní pé nítorí pé èèyàn àti bàbá tó rẹ̀ ẹ̀jẹ̀ ní gbólóhùn wọ́n ní torí bani fún àti tó lẹ́jọ́ wọn wọgbó ẹ wò bàbá yìí ẹ kàn ni o torí wa fi wàhálà yín lónìí. ẹ ilé ló wà ní o oko ní o ẹ̀yin ó dín ní o ẹ bá wa mú mi ọ̀rẹ́ wa jáde. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ẹ wò ó àwọn yorùbá lọ́bọ̀ wọ́n sọ wípé wọ́n ní bí ọbẹ̀ ọ̀bà ẹnìkan ìmọ̀ kanra méwé o ẹ dákun ẹ wọlé kẹ mú sùkàn mi bóde àmọ́ lọ ń tia. bẹ́ẹ̀ ni bá a mọ́pọ̀lọ́ bí òjò kọ̀ọ̀kan a máa ń túlẹ̀ ni bàbá ẹ wọlé kẹ ẹ bá wa mú ọ̀rẹ́ wa jáde lẹ́rọ̀ ṣẹgbọ́ báyìí. ẹ wo bàbá irọ́ kan wa ní ìlú ni bàbá ti rí sùkàn mi à ní padà lọ sílùú wa ẹ wá já ṣe sùúrù ibi ẹ fojú sí ọ̀nà ọgbà bẹ́ẹ̀. ọ̀nà ọgbà bó wọ́n ti ròyìn yín wọ́n lẹ burú ni ọ̀nà ó sì gbàgbẹ́ lónìí báwo bá irú súnkànmí lọ́dún gbàdó bu àgbàdo lọ́wọ́ yín ẹ̀yìn ìka yìí. à ń kí à ń ṣà ọlọ́ọ̀mẹ́ni òkú ebi ẹni bọ́mọdé ọ̀bá bá bàbá àtàn ni ẹ̀yin ẹ ṣe ìwádìí wo dáadáa kẹ́ ẹ tó máa bọ̀ lọ́dọ̀ mi kẹ́ mi mi kọ́ bẹ̀ pé ni mo rán mi wọgbó mi bí bàbá bá kọ̀ tí wọ́n láwọn kọ́ làwọn gbé Súnkànmí pamọ́ ẹ̀ wá jẹ́ àmọ́ lọ àmọ́ bàbá fún yín ju ọjọ́ méje lọ o bó bá di ọjọ́ méje òní tá a bá fojú kan Súnkànmí lábàá wa tá a débi tá a sì rí Súnkànmí gbàdo gbàdo ó mọ̀ gbowó àgbàdo lọ́wọ́ yín nù mí. bẹ́ẹ̀ ni o látòní lọ wàhálà ti bẹ̀rẹ̀ sí wọnú ìlú yín o bẹ́ bá ṣe ń gbọ́ kewúrẹ́ bẹ́ẹ̀ lẹ́ máa gbọ́ tàgùtàn. ẹ wo torí bá fọ yín àwa ni o. ẹ̀yin èèyàn mi o ẹ máa lọ ọgbàlejò ń bí lónìí bí àbárí bí àbárí sùkọ́ mi bí ajá pé agbàlejò ni mi ò sì ní kó mi. ẹ̀yin èèyàn mi ẹ má dá lóhùn o ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ kan rẹ̀ ti ń dá rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ méjì ní dá sí o. ẹ má lóhùn bá kúrò ni ló àwọn adájí lérè lè kà. ìbò rẹ̀ ló wà ní. ọmọ ìṣirò ìlíkùrì bèbè àbẹ̀bí àbẹ̀bí ń dáná bèbè rẹ̀ ń lu lára gbogbo èèyàn wá sọ̀rọ̀ tí èyí láti ń wà ní wọn náà tún sọ̀rọ̀ pé òun ọ̀ lọ ó ṣe dúró kí n fi ọjọ́ nǹkan èmi lẹ́yìn wá kóra yín wá bá ọmọ ṣe inú ilé ọmọ adìẹ dẹ̀tún ló wọ́n bá ṣe bí àparò yìí ọ̀bà yín oko lọ ni bẹ́ẹ̀ ni kí ló ń ṣe sẹ́nu tiẹ̀ gba bẹ́ẹ̀ ni sọ ṣe bí wọn gbọ́ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ láti inú ilé lọ́hùn-ún tí wọn níta ni àjàyí tó níwèé ṣàjàyí ọwọ́ àpè mi tó tì mí sí ẹnu òkòkò. mo ní kí n fi wọn pa. ọlọ́run ní jí òfin náà àwọn tọ́lá yìí ò ní jí òfin. káàkóra rẹ kọ́ ọmọ lọ. mo rí inú. ọ dàbí àyàkú bàtà. àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ìgbà àpọ́njú làámọ̀ rẹ̀ ìgbà ìṣòro là ń mẹni tó fẹ́ ni kódà ẹyẹ lẹ́ẹ̀mọ́ bó ń lé jẹ kó bó ń lé mu kọ́ dọjọ́ òkú ẹ̀kọ́ yẹrí Àlàbí sọ wípé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ sóhun ò sí dáadáa mọ́ bẹ́ẹ̀ ìwọ náà ló sì mú wálé ń jò ní àná tí wọ́n fọ́ngi lójú èyí ti rí tọ̀ wá tọ̀ wá ṣe dáadáa mọ́ tọ̀ ń sá fún. ẹ ẹ dákun bàbá ẹ mọ́ bínú o. mo ti wí fún yín pé béèrà bá fi ní pegi àmọ́ ń wọn ọ̀dànù ni èyí náà èrìjọ́ tí mo ti ń lé àlàbí kiri ṣe ní fi mí ìsakọ tí ń fi mí ìsakọ lójoojúmọ́ tí ń gbò wá ti da láàbọ̀ ara tán yìí ní ìwà mọ̀ lé e kiri àbí sí kémi àti ẹ̀ kájọ lóko ká wá débẹ̀ kátẹ́gùn ọ̀wá fẹ́ dọ̀tí sí i lójú ṣé èmi ní ìmú wálé ni pẹ̀lú ojú kan àbójú wo ni ò fi ríran ṣé ìwà gbé pọ̀n ni bàbá yìí lè gbé yàn pọ̀ bá mi ó nu o ó nu o ṣé ẹ mọ̀ pé mo ti ní ẹ mọ̀ pé yóò kàn tún mọ ọ̀rọ̀ olúwa rẹ̀ nù ni àbí kàtìkàtì ọ̀rọ̀ òfò onísọ lẹ́nu. ìrówó pẹ̀lẹ́pẹ̀lẹ́ kan èrò wò àfìwà ń wára múrógùn onídàkókòlù ọ̀gbádùn mi à á sọ̀rọ̀ ní pẹ̀lẹ́ tùbàtùsẹ́ni tí yóò fi lójútùú dáadáa. ọtí ẹ̀ dáa báwọn ọdún àbáwọn ajayi àbí fi wọn kó ọkọ rẹ ó ń sẹ̀rẹ̀ jẹ́ o sọ ti gbọ́ ó ń sẹ̀rẹ̀ ti jẹ́ afẹ́fẹ́ rẹ ti fẹ́ àti rí fùrọ̀ adìẹ ọmọ tó sẹ́ńjọ́ ní ìpéjọ rìn lọ ó ti rìn lọ o sọlá ní pẹ́gbà ìyá ni ọ́ ìwọ ọ̀kà ọ̀bàyéjẹ́ ẹni ibi èèyàn rẹ̀ àdá èèyàn ọ̀kà aláìláàánú aláìlójútì àjẹ́ ọ̀ṣọ́ òní sára ìka ìka ọ̀bàyéjẹ́ èèyàn lásán. ẹ ẹ ní sọ àbúrò yẹ burú ni tí bá tún bọ́ hàhà tọ́lá súnmọ́ mi ojú kejì yẹn ń fọ́ dànù lágbàdì rẹ̀ yìí ìwọ òpònú yìí ọ bàbá bò òṣì bàbá òfò bàbá àyàtọ̀ ní ọ bá sọ̀rọ̀ bàbá ìkà aláìláàánú táwọn ti ọ̀wọ́ gbọ́dọ̀ bẹ́ẹ̀ jẹ́ sọ fún ẹ gbogbo ọmọ tó ní pátápátá ní ọgbọ́dọ̀ ọmọ tó ní kó ọgbọ́dọ̀ gbogbo ọmọ tó ní pátá ní ọgbọ́dọ̀ ìwọ ọ̀tà àdúgbò ìwọ ọwọ́ kàwéré wá jẹ́ sọ fún ọ ní abá yìí èmi àti ẹ anítàjọfà anítàjọpọ̀ yìí ń jẹ́ kọ́ ọmọ ìwọ ìwọ ọ̀kà ìkọ̀ ọ̀bà káyọ̀ káyọ̀ bàbá. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá yín sọ. ṣe rí wọ́n ní. rí bàbá ní bí ọ̀fun ti tó la ṣe lè tètè wà wàrà gbogbo ní ìdàgbò sùúrù lọ́gbà á wà á parí ọ̀rọ̀ yìí ẹ̀yin méjèèjì ẹ̀ wà á wọlé lọ ní ìsìn ṣe ti gbọ́ ó lè torí bó ti lálálẹ̀ é fún wàrà kọ́ ọ wá sọ pé mi ò ní mú ọ ṣe mọ́ ìwọ tó jẹ́ pé ìwọ náà ló mú wálé ń yò ní ọgbàdùn èṣù oníyàgbé yín ò ní bàjẹ́ ó sì dáa fún yín ẹ jèrè ẹ wọlé ẹ wọlé kẹ lọ rè sọ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ láti ijó òní kẹ́ ẹ rí pé ẹ sọ kọ́ ọ bá sọ̀rọ̀ kí n mú agbọ́kọ́ mọ́ ọ ti yúù ọ̀pá mi o ẹ̀yìn mi ẹsẹ̀ ń ro mi o kọ́ ọ mọ́ ọ bá sọ gbogbo ẹ̀ kí n bá gbọ́ aláwọ̀ àfilélẹ̀ fún ní ìsìn àbí

èmi lọ́mọ mi gan ẹnìkan kò láyà jẹ́ láyé yìí kọ́ kò sí kò sí tí ó ṣe mo ti fẹ́ kẹ́ tú mi lẹ̀ pẹ̀lú pẹ̀lú ẹ̀ tipẹ́tipẹ́ kí n lọ́ba kájọ kájọ fi sẹ́rí yìí tí mo fojú ẹ̀rí lónìí tí ọba kábùkù mọ́ tí ọba tẹ́ mọ́ tí wọn bá pariwo lé lórí mọ́ ó tóbi ojú ẹ lọ láyé ẹ̀ tí èkú àbùkù kàn án mo wá sọ fún mo jẹ́ kó yé bẹ́ẹ̀ sí sọ pọ́ lágbára yìí náà tó ń gba yín ní pariwo pé àjàyí lágbára pọ̀ lágbára lọ́dọ̀ tèmi ọ̀dọ̀ ara ẹ̀ ló ti lágbára mo jẹ́ kó yé pé bí ìgbín bá ṣubú àyọ̀fà yẹ kó ni bí jàpá bá ṣubú àyọ̀fà yẹ kó ni mo sì jẹ́ kó yẹ pé ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀gbẹ̀ rẹ̀ ní èèna kò sí tí ó ṣe àbájá yìí kọ́. ọ̀rọ̀ ra o. ee eh, eh, tí ẹ ṣe sùúrù fún ẹ kí ni gbogbo èyí ní ìsìn ajá ikọ̀ ọmọ lọ́ọ́ bẹ́ẹ̀ máa ṣẹran tọrọ wọn máa rán sájà yìí. kò sí tí ó ṣe. kí ni gbogbo èyí báyìí kí ni èyí tó ń ṣe yìí ní báyìí àbí ṣé mo ránṣẹ́ ni àbí mo ní mò tó jàrà mi kọ́ sa ìṣòyà wọlé ìṣó ìṣó nulẹ̀ àbírú wàhálà wo ni ìwọ tó fẹ́ dá sí i lọ́rùn ǹdé náró ǹdé àyírò ti gbẹ́gi ǹdé wọlé sáwọlé ìṣó torí mo ránṣẹ́ tó jẹ́ yìí wọlé ìṣó àwọn àdánù báyìí. ó yẹ wọ́n mú kọ́. ẹjọ́ ẹjọ́ ló wá ẹjọ́. ẹ̀yẹ́ ojú mi tójú ẹkún wọn gbọ́dọ̀ sí ara mi jára àwọ ẹmu wọn gbọ́dọ̀ gbà ẹfun rẹ fún ẹfun rojú oṣù òrosùn oṣù ń sàrò làbá rọmọ ẹ̀yọ́ wà rè kó ta lódìdí ilé òkè nìyẹn kan ah, wọ́n jà wọ́n jà wọ́n jà kò sẹ́ni tó lè dín lọ́wọ́ pé má jà wọ́n jẹ́wọ́ pé akọ̀yà ni mí lọ́wọ́ ti pè mí ìyàbá yìí ò jẹ́ mi ìyá lọ́mọ. àrùn níjà ẹ Àjàyí o Àjàyí Olódùmarè ó sì dákẹ́ òun kò mìíràn ó rántí ọjọ́ ọjọ́ kìíní mo sùn ọ́ lébìrán o sì ṣe tí mo fẹ́ fún mi mo fẹ́ rẹ́yìn Àjàyí mo fẹ́ rẹ́yìn Àjàyí. Àjàyí ògidì gbòòdò àrùgbò ọgọrẹ ti ń kábì ò ti ń káwùsà àmọ́ ti káàdì ẹ̀yìn báyìí yọ fàyà ọmọ mi dà. ṣé kìí ṣe pé èdè ń bì ọ. ẹ̀fún fún ọ. èdè ń bì ọ. wọ́n mọ èdè mi fọ̀rọ̀ mi o ẹni bá bá ń fọ̀rọ̀ mi àfàtì àfàtì ni yóò fi ṣe torí gúnugún èròjú fọmọ ẹ lórí àkàlàmọ̀gbò kì í rójú kun tiẹ̀ lóṣùn ajere kì í rójú pọnmi gòkè odò. o ní rójú. pẹ̀lú náà gbẹ gbogbo ẹnu tán. ọmọ pé igi ńlá tó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní wọn ò léwé lórí ìtàkùn rọ̀gọ̀dì tó ṣe bẹ́ẹ̀ wọn ò lébò ńlẹ̀ iná rẹ̀ lómi ọ̀padà lẹ́yìn omi nù ní iná rẹ̀ ọ̀wà kú dùn kúrúrú dùn kàràrà. rẹ ọmọ mi dà Àjàyí lónìí ni gbọ́ ọmọ mi ọyá ọmọ mi dà. wèrè ọmọ mi dà Àjàyí. Àjàyí bá ń gbọ́ ọmọ mi. ọkọ ọmọ mi dà. bàbá ẹ ọyọ ẹ sọ̀rọ̀ ayé mo ní ẹ sọ̀rọ̀ ayé Ah! kí ló dé tẹ̀ ń ṣe báyìí ẹ̀yin àgbàlagbà. ẹgbẹ́ bá mọ́ mọ́ mi mo fẹ́ gba ọmọ mi. ojú ò tiẹ̀ tiẹ̀ yé méjèèjì èèkàn lú ni yín. Ah! Ah! bẹ́ẹ̀ ni lọ bẹ́ẹ̀ ni lọ. bàbá ẹ mọ gbà bọ́ náà ni. gbẹ́bọ̀ lè lọ bó ti wọ̀ ọ́ gbẹ́bọ̀ lè lọ. kí ló dé kí ló dé máa ṣẹlẹ̀ yìí. aláwọn ò ní ṣe é yẹn kí ló dé kí ni ń dé kí ni ń ṣẹlẹ̀ báyìí àjà yìí. ẹ̀ṣẹ̀ ń bàbá kíní burúkú yìí ó ń mi gẹ̀mí òbínú usoro. sùúrù ó ń rẹ́ mi ìtàwọn sọ̀rọ̀ ọwọ́ àti ẹ̀tọ́ rẹ mi báwọn fẹ́ mọ́ rẹ mi dànù ń wò sí nígbà fún torí pé kòkò ní gbẹ̀yìn kó gbomi kó tó gba sọ̀tọ̀ ń a jà bá a ni ọmọ lọ fún ọmọ sọ nǹkan kan torí ti mo ní ṣe wá òun sọnù sọnù bí mo bá bí n bá fi gbogbo ara kìyọ tí n bá yí báyìí tí mo tí n bá jù áàká ìgbọ̀n. ṣé o lè mú mi ní. Ah, èmi ò lè mú ọ. o lè mú mi. àjàyí ẹ dákun ẹjọ ẹwọn. àjàyí sọ gba kò sílẹ̀kùn lójú mi kọ́. ẹni bá ní kọ́kọ́rọ́ ni ó sì. lójú mi kọ́ lójú mi kọ́ yẹn. Ah, bó o ti ní òun tàn. àdé irọ́ ni irọ́. bàbá ẹ̀rọ ẹ̀rọ. bàbá gbọ́wọ́ ńlẹ̀. bàbá ńlẹ̀. àjàyí ló fi òògùn sí ọmọ mi kú òun. ṣé ọmọ ẹni kúkọ̀ yájọ ọmọ ẹni nù lọ tí ọmọ bá sọnù àníwá èèyàn gbé ó gbé ọmọ mi ṣépè ọmọ sì bóde lé kọ padà wọlé mọ ẹni kí n má béèrè ṣé ní wọ́mọ mi. ó ṣépè fọmọ rẹ. bẹ́ẹ̀ ni. èmi ṣépè fọmọ rẹ. ẹni ọba fẹgbọn lórí rẹ ní ìlú oúnjẹ ń bẹ bẹẹmi ọba fẹpẹ sí yín lọ àtẹwọ àtọmọrí àti gbogbo ẹbí yín ni wọn fẹpẹ sí dànù torí pé àlọ rámírámí là á rí ẹnìkan rà káì káì káì sẹgbọn sẹgbọn bàbá sẹgbọn. ìwọ ló ṣépè fọmọ rẹ. bẹ́ẹ̀ ni bó o lọ ṣe mọ̀ pé òun ló ṣèpè fọmọ rẹ bó lẹ́tí rìn dé tí wọ́n ti sọ fún ọ bẹ́ẹ̀ pé òun ló ṣèpè. bàbá ó yẹ kálàyé mi ó yẹ yín àjẹkí lánàá ọmọ kú lónìí èèyàn lòun wọn mi fáwọn ó fojú mi rí màbo ọmọ bóde ńlẹ kan padà wọlé ẹ ṣàìmọ̀ kó náà ló ṣépè fọmọ. wo ṣe rí ọ̀rọ̀ bá rí báyìí àwọn àṣìṣe kọ̀ọ̀kan tẹ̀yìn máa ń ṣe rí. bó bá rí bẹ́ẹ̀ ẹ wàá jáde síta àwọn tó nílé wàá bá yíyẹ̀ wò bọ́rọ̀ bá ti rí nípasẹ̀ ìjọba wa bá yín sọ ń bẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé ibi tẹ́gun owó ọmọ mi sí rè ẹ̀yin ò ṣe lẹ́yìn ẹ wá ń yọ̀bá tira yín lógbó ẹ̀ máa gbìnra yín bọ̀ kọ́dà yín ẹ̀yin méjèèjì kò yẹ ká máa bọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ bá ní. ẹ mọ gbà kí n tẹ̀lé yín mi. rí ẹ rí ọmọ mi. bọ́ba ti jẹ́ ọ̀rì ọ̀rì yóò yọ ẹja lọ ẹjẹ ọmọ wájú tóbi ọwọ́ kóhùn náà ṣáájú òun ni pàṣẹ fún mi kóhùn náà ṣáájú. èmi ò lè bọ́ wájú ó lè náwó látẹ̀yìn bá kọ́ náwó wá báyìí. ẹ̀rù ń bọ̀ ẹ̀rù ń bọ̀ àbí. a ìwọ bọ wájú èmi ò burú láàrin yín. bàbá wọn bọ wájú bá jẹ gbógun ọdún láyé ẹran ògún ni. ìwọ náà má mọ̀ lélẹ̀ ìtọ́ yíwọ́ báyìí ọmọ àṣẹrọ ní kalẹ̀ mọ̀nsó mọ̀nsó mọ̀nsó mọ̀nsó mọ̀nsó. yóò máa jẹ́ ọ sí o ọ̀rọ̀ mélòó gbà fún ọ ò ní rí láburú tó àwọn àgbààgbà méjì ni mo mú wa àwọn àgbààgbà méjì àwọn àgbà àyà tí wọn ò mọ̀ pé àwọn lè kàn án lù ẹ báyìí lè kàn lú ẹ̀yìn lẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí lùyìí ọ bàjẹ́ ẹ wá ń jà tí wọ́n ń jà sí ọ ni pé eléyìí ó ní eléyìí fèpè sí ọmọ wọnú igbó eléyìí ti ń tọgbọ́ òun ò fèpè sí mọ́ rẹ̀. bàbá kí lẹ̀ ń tẹnu mọ́ yìí ṣé olè a máa jàgbà kó má ṣe lójú fìrí ṣé mo ọmọ tí mò ń sọ ni àní mo mọ tó ń ṣe tí mò ń ṣe ẹni tó lé ọmọ mi wọ gbóre. ṣé kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ lọ. mo lémi kó mo lémi ni bí n bá tiẹ̀ wá lé wọgbó lọ ṣẹ́hùn tó bẹ́ẹ̀ ni èmi kọ́ ọwọ́ mo lé ọmọ wọgbó lọ ẹ wo ń sọ fún yín o ẹ ń sọ fún yín o kẹ́yìn ọmọ tọ́ mi o bẹ́ẹ̀yàn bá tọ́ mi bó bá ọ̀run ló ti lọ rèé gbọ́ ṣe rí kàn méjèèjì torí lè pọ̀ o. ẹ ní sùúrù ibi tí yóò ti yanjú la ẹ dé yìí àwọn. Ah! olókun asọ̀rọ̀ dayọ̀ gbogbo wa bá a ti jókòó ìyọ̀gbẹ́ rí gbogbo wa ìdí onìkan láwo iwájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n olùmúlọ̀tún ọlọ́kànràn ló sì àárín ọpọ́n ìta ọ̀run ilẹ̀ ọgbọ́ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí alápòkà òmùmí tí gbé ní mí tàlótàló ipa àwọn ọmọ tí wọn gbé wọn sọnù yìí àárín wọn. ìwọ nìkan ló yé ju gbogbo wa lọ bẹ́ẹ̀dá bá wà nù omi rìnnà rí lè omi ni ẹja lajú omi orílẹ̀ omi kedere bọ́ bá ti rí jẹ́ rí i. rèé o ibi ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ lọ o ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ o onírúurelé òdélé òǹroko òdóko àtoko òròkò dóko òrókò tó adéá fún Ọ̀rúnmìlà ndé ọlápò rúgbó ń fàgbúrú káko káko káko ibi ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ ẹnìkankan ò fẹ́ pèsè ẹran mọ́ kò léwu. Hmm, ẹnìkan kọ́ ló fèpè sí hàn jáde nílé hmm, ibi tí wọ́n wá wà yìí àhámọ́ ni o àhámọ́ wọn wà wọn ò kú wọ́n sì ń bẹ láàyè nǹkan kan ò sí hàn ṣùgbọ́n bí wọ́n wà wọn ò lè bóde àhámọ́ níbẹ̀. ẹ dákun kí wàá ní tá a lè ṣe sí táwọn ọmọ náà fi jáde. ìfá ìwọ náà ló jẹ́ àmọ́ ń tá a ṣe ẹbọ la ṣe ètùtù la gbé labáràn ọmọ ọ̀hún. ọwari ebe ọka tí kagúnláyà ẹbọ láàgbé baba ti wá kó gbogbo nke ètùtù ń jọ ìdí igi ìrókò olúworí làágbé lọ. baba ti wá rú ẹbọ ọ̀hún tán wọn dade. a wọn wale. ẹ gbọ́dọ̀ bára yín o ẹbọ ètùtù tí wọn lẹ ti yìí lọ. kóra yín ẹ bárọ̀ ni ọba wálé oníkòyí ò ní sinmi ogun lọ. ẹ ọba sinmi ogun gúdúgúdú lèmi náà mi náà fìgbà kankan túra lẹ. kí ni ọmọ ọjà ọmọ ọjà àtàrọ ni àti gúdúgúdú ẹ má jẹ ẹ má dá wàhálà sílùú ìmọ̀ o ẹ má lọ ilé ọ̀rọ̀ ti níyànjú nìsín ẹ má lọ ilé o. ẹ̀yin awo bí ọ̀rọ̀ bù ṣe tó bá ti wáyà kẹ̀yìn tó ń pẹ́ mọ́ àdúrà ló kù kẹ̀ jẹ́ ká máa gbà kẹ́lẹ́dẹ́ ògùn yẹmí kó gbà fún anita fẹsẹ̀ ń bèèrè rẹ̀. bẹ́ẹ̀ ni ó di dandan lẹ́dẹ̀ ògùn yẹmí gbọ́dọ̀ gbẹbọ torí pẹ̀lú ewúrẹ́ ń kẹ́ bẹ́ẹ̀ làgùntàn fọ̀hùn màálù tó jẹ́ bàbá wọn bẹ́ẹ̀ ní kẹ́ àṣẹ ògùn. olúwẹ́rẹ́dẹ̀ múrẹ́ ooo àwọn olùgbẹ̀bẹ̀ ni àwọn olùgbẹ̀bẹ̀ báwo bá bá àwọn àṣìgbẹ̀bẹ̀ ooo síbẹ̀bẹ̀ láké síbẹ̀bẹ̀ lóko síbẹ̀bẹ̀ lọ́là èdè ọ̀wárán fún ọlọ́mọ ó gboyè o. ẹlẹ́mọ̀gírí àjọgbó jogunjogun kò ní gbójú kó jogún ọmọ atare bẹ́ẹ̀ ni jọ̀gbọ̀jọ̀gbọ̀ kan ò ní gbójú kó wọ́n jọ̀gbọ̀ ọmọ ẹ̀ àwọn àgbààgbà yálòdì ò ní gbójú kó wọ́n gbàdúró lòdò lọ́pọ̀ mi àwọn ò ní pa wà jẹ́ o bẹ́ẹ̀ làwọn ò pa wà ìgbọ́ ẹ pé olúwẹ́rẹ́ rọ̀ wá o bọ́ ọba ń bẹ ń wàrán òkun bọ́ ọba ń bẹ ń dọ̀rọ̀ mi àwísẹ̀ rọ̀ wá kọ́ wá jẹ́ wa bá a bá pàdé òun àtàjẹ́ ara ẹ̀ làákó bá a bá pàdé sẹ́fúnsẹ́fún òun àtẹ́fún ara ẹ̀ làákò fúnra ara òkété ìní fọwọ́ kógun ológun tí ń bẹ ní bàbá rẹ̀ bóde olúwẹ́rẹ́ ẹ jẹ́ àjọ pé olúwẹ́rẹ́ olúwẹ́rẹ́. aláwo ẹ mọ̀ láyà o ẹ fẹ́ rẹrù ẹlẹ́rù kẹfà ti yín lọ́wọ́ sẹ́yìn ò mọ̀ pé lójú ewúrẹ́ ni wọ́n fi ń fọmọ rẹ̀ gúnṣẹ́ ni lójú àgùntàn ni wọ́n fi ń fọmọ rẹ̀ dóògùn tí ẹ bá ṣe awore tẹ́ jẹ́ nínú ìlú yìí ẹ̀yin fúnra yín lẹ̀ bá fàyà kẹbọ yín. olúwerè ẹ bọra abìnrin àjẹnú ọ̀dà ah, èmi náà mọ̀ mo mọ̀ pé tí ọba sí ń tọ́sẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ kàn déédéé iṣẹ́ lásán báwo ẹ̀bọ tá a gbé kì í ṣe ti já o àwa bọ ọjà a kàn fẹ́ mọ àṣírí tí ń bẹ láàrin Ògúnyẹmí àtàjà yìí tí ń dáa torí ẹ̀fẹ́ bọ̀ ni. ní tògúnyẹmí ẹ fògúnyẹmí lẹ Ògúnyẹmí ò mọ̀ pàkọ́dá oró kò dàbí àdágbẹ̀yìn ǹjẹ́ ẹ̀yin mọ̀ pògúnyẹmí yìí òun ló sọ mí dẹni tí ò lẹ́bí tí ò lára mọ́. Ow! mo ń gbọ́ tó ń sọ aya mi. baálé mi láti yọdún tí mo ti délé rẹ̀ kí n finú soyún kí n sì fẹ̀yìn gbọ́mọ kàn ṣé wò mọ̀ wípé téèyàn bá wálé ayé tí ò bímọ onítọ̀hún dàbí ejò tó kọjá lórí àpáta ni tí ò ní pa ni. Hmm. aya mi ò tọrọ ló sọ mo rìn rìn rìn rìn lóòótọ́ ara àrìn tí mo rìn ló mú mi dọ́dọ̀ olú ọ̀gán ó ń lọ kálá ejò wá kí lọ kákan ẹ̀rùn tí bá ti ká méjèèjì wá ó fi oyún soyún ọ̀fẹ́ ìgbọmọpọn. baálé mi kí wàá lóde tó lọ kálẹ̀ di ó tó sì kákàn rẹ rù tó wá sọ mí sí gbunduku láti yẹ ọdún. kì í ṣe kí mo fẹ́ kà àmọ́ ó ń ṣe mí bákanbákan ni. bákanbákan bíi ibo. Ah, ẹ̀rù ni ẹ̀rù ń bà mí. ó lọ kálá ìdíwọ́ ó sì kákàn rẹ rù kémi náà lè dọ́lọ́mọ láyé. elétí gbáròyé ni ọ̀nì àṣerọ́ ni a ah, kí n tó kú ò lábà wọ́n ṣàdúrà fún mi wọ́n lárìn pàǹtọ́dẹ àfìgbà tó o sì jẹ́ kí orin àwọn ọlọ́dẹ kó ṣe mọ́ ńlá kí ọlọ́lọ́dẹ tó rè gbẹ́ tí ò mẹ́ràn bọ̀ lọ́jọ́ ńlá panṣágà ọbẹ̀ olódùmarè púpọ̀ lójú rẹ wà ní àṣọ òtí ẹ̀ lè ṣe dáa ó lè ṣe jù bá náà lọ kàn tán ń bọ̀ bá sì yá ọ̀fẹ́ ká máa kó bẹ́rẹ́ fún ọ ká máa pé wọ nìkan ló la àtọ̀run. ọ̀ọ́ wá bí mi nínú jùlọ nu gbogbo rẹ̀ ni àwọn ọmọ Ògúnyẹmí wọ́n tún wá jẹ ẹranko mi tí wọ́n pa níwájú ilé mi sẹ́yìn ò mọ̀ pé ẹran òun ní oúnjẹ ni. Hmm. olúwere pọ̀ ọba bínú ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. àmọ́ bá wo dídùn ọkàn á ọ̀rà kọjá egun o hmm? àti pé orí yeye ní mògùn táìmù ẹsẹ̀ lọ́pọ̀ àwọn ọmọ tí ń jìyà yìí nìsín wọn ò mọ nǹkan kan pa ẹsẹ̀ tí wọn kàn ń jìyà ẹsẹ̀ ń tiẹ̀ ni tó bá jẹ́ tàwọn ọmọ ni àwọn ọmọ rẹ̀ ó jáde ṣùgbọ́n ní ti Ògúnyẹmí ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. ojú mi ò Ògúnyẹmí Ògúnyẹmí ò ojú mi ò ojú ò ẹ ṣàánú mi ń wò ríran mọ́ o. ó yẹ ẹ̀yin ọmọ. mi ò rí rẹ mọ́. ògùn yẹmi tí orí ń tọ́ dálẹ̀ orí fún gbogbo àwa èèyàn yòókù wà lórí ilẹ̀ hmm? káyé máa sọ̀rọ̀ òdì ọba káyé máa sọ̀rọ̀ sí ọ̀dà ọ̀rọ̀ òdì wa ọba tọ́ dáyé táyé dáadáa tó báyìí àwọn ẹja ń bẹ nínú àwọn èèrà tí ń bẹ lórí ilẹ̀ yèèpẹ̀ lẹ̀ wọ́n ń sin lọ́hùn ewéko wọ́n ń forí balẹ̀ fún olódùmarè ọba wọn kò sẹ́yìn kankan nu wọn tí yóò wà lódùmarè àfi ọmọ adarí wọn rìn kọ́ wa yí gbogbo wa gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ̀rọ̀ òdì sọ́lọ́ ọba ẹran ọ̀hún ló ń tọ̀ jẹ ẹran ọ̀hún ní ẹran ọ̀hún ló ń tọ̀ jẹ sọ̀rí tó lélẹ̀. fọwọ́ ra àwọn àgbààgbà dàgbà ya ọ̀dọ́ ìlú yàgbẹ́ nípa ẹ̀rọ ayé bó ṣe dà o gbogbo ohun tọ́lọ́run ò fẹ́ láyé fi ń ṣaṣọwọ́ sọ́run ẹran òun kò ṣeé jẹ́. a ti ń ṣiṣẹ́ àròsìn tí à ń pè ní àdí o. àdí tọ́ba ló ayé ọ gbọ́dọ̀ jẹ èkùrọ́ tí kì í ṣàròsìn rí òdí ló ṣe oògùn fún ìyá tí à ń pè ní àdí tó wo èṣù dàgbà kí èkùrọ́ tó máa lè má.